bó rí ẹ bàtà àwọn ọba àwòsàn. ẹ ti dúró débi kéde. sọ́njáde yẹn nàbí kan ah, dà bẹ́ẹ̀. jáde ẹ wọ ọlọ́pàá máa ká anybody. wo gbogbo ọmọ tá a bí ni mo fẹ́ gbé ṣépè báyìí. akọni akọni jọ̀ọ́ akọni jọ̀ọ́ má ṣe pé báwọn ọmọ wa akọni jọ̀ọ́. láti orí Dámilọ́lá Àdùkẹ́ Àlàkẹ́ Bọ́sẹ̀ ẹ̀yin ni mo fẹ́ gbé ṣépè báyìí. Ah! Ah, màmá kí ló ṣẹlẹ̀ ah, bàbá ewo ìlọ́wọ́ yìí bàbá kí ló dìbò yìí bàbá bàbá kí ló dé. àwọn ọmọ wa mo fẹ́ gbé ṣépè yẹn. bàbá ẹ lè ṣe bẹ́ẹ̀ ẹ ti di bọ́ọ̀nì gẹ́ẹ̀ ni ẹ ti di ẹ̀ọ́dà nínú ìjọ wa kò yẹ kẹ́ ẹ máa mẹ́lẹ̀ ìdánimọ̀ Jésù ti rà yín padà. wòlíì. sáà o jẹ́ ọmọ tí mo like. ẹ ṣé bàbá. mo dẹ̀ respect pè lori. rẹ. ẹ ṣé bàbá ẹ ṣé mo dúpẹ́. o lè bá mi sọ̀rọ̀ kí n má gbọ́n. ẹ ṣé mo dúpẹ́. ṣùgbọ́n èní ele tí elé mi ní gbọ́ elé. Ah, bàbá ẹjọ ẹjọ bàbá alápá ń sanpá bàbá alápá ń sanpá ẹjọ bàbá ẹjọ ẹjọ kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé fún mi. ọ̀rẹ́ mi Badmus hmm. tó kó ní two months ago. bẹ́ẹ̀ ni Badmus ta sí ní three weeks ago. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sir. àwọn ọmọ ẹ wọ́n ti gbé ìyàwó ẹ̀ travel out. lẹ́yìn ìgbà tí ọ̀rẹ́ mi kú tán. ok ok. mi fẹ́ kí irú yẹn ṣẹlẹ̀ sí mi. Ah. torí ẹ̀ ni mo fẹ́ gbé àwọn ọmọ mi ṣépè báyìí. Ah. tí n bá kú tán tó bá wá think of kí wọ́n gbé ìyá wọn travel out. Ah. wòlíì kò ní yẹ wọ́n. ẹ ní sùúrù ẹ ti wá ṣe báyìí náà. wọ́n ní ẹ ní sùúrù. káàdà fún ah! mi. bàbá ẹ ti dèpè bọ̀lẹ̀ ẹ ní sùúrù sẹ́. wọ́n ní a láyé báyìí wọn ò gbé àwa méjèèjì lọ sí amẹ́ríkà sódà kò ní sí cheating bẹ́ẹ̀ màá wá kú tán wọ́n máa wá gbé ìyá wọn lọ sí amẹ́ríkà wòlíì kàdá fún wọn. ẹ ní sùúrù ẹ ṣàtọ̀ kàdá kàdá kàdá fún wọn. bàbá kí ló fi lásán láti pé ẹ máa ṣáájú màmá kú. wòlíì àti ayédáyé ni ọkọ máa ń kó ṣáájú ìyàwó. ẹ ní sùúrù oúnjẹ ò rí bẹ́ẹ̀ kò yẹ kí wọ́n àwọn yìí ṣe pé báyìí náà. in fact mo ti ń lọ báyìí. bàbá bàbá lápá sọ́fà bàbá bàbá yìí. Baba, baba, bàbá bàbá baba, àjọpá bàbá làwọn baba, baba, bàbá oh ọkọni ṣé mo ti fẹ́ ṣe lélẹ̀ ah, ah, ah. a ò fẹ́ fi mi lẹ̀ wọ́ ò lè lọ má tẹ̀lé ẹ̀. èwo lẹ́yìn náà tún sọ èwo baba, baba, yìí bàbá bàbá màmá baba, màmá bàbá ta ló wà lé àdéhàbò eh, rí eh, bàtà báwọn bá wò sọ yìí. ẹ ti dúró dé Kinde. sọ́njà di yẹn nàbí kan dá mọ́ ẹ. àdàdì ẹ wọ ọlọ́pàá máa ká anybody. délé. Ah, wàhálà wàhálà wàhálà. àbí kan mú ẹ. will you keep short? anything you say here will be used against you in the court of law. ẹ dà mí. Ah, ará àdúgbò ta ló wà lẹ ará àdúgbò ta ni mi ti pa bàbá màmá. délé délé ah, màmá àmọ́ bàbá.